ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọ̀la اسلام ادفا ان بي وا قال جوت ما لا لا لا لا رسالوا انك على كل شيء قدير اعوذ بالله من الشيطان Sadid àwọn àyà kan àwọn àfá àwa wọn ti wá tó lánàá èyàn jẹ́ ká bọ́ sí bòmíì ìyẹn máa túmọ̀ sí wípé ibi tá a dé pẹ̀lú tẹ́ ẹ̀ka ó ní àmì yàkún lónà sàrọ́ àmì yàkún lónà sàrọ́ kò ní kọ́ ẹ̀kọ́ torí pé tó bá wá ánsà ni àníri ánsà rẹ̀ ń bẹ̀ ọlọ́ni amúyàkún ní wọ́n náà sàrọ̀ níbi alẹ́sọ̀rọ̀ kìí ṣe bèèrè pẹ́tà pẹ̀lú kánibálì àkúnlú náà sàrọ̀ kí ni ìdí tá fi wí bẹ́ẹ̀ a rí wí pé ọlọ́run ọba ti sọ síwájú táwọn ànábì ọlọ́run tá ànábì Muhammad sọ̀rọ̀ tó bá ṣàlàyé fún ìgbà tó bá ṣe wípé ìgbàgbọ́ wọn ni pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá wọn gbà ìrùkà dọ́mìẹ́ èdè tí wọn ò fi gbà ní wípé balẹ̀ yàgò wọn ló wọn àfta wọn ní dàdà parọ́ ìdí náà ló gbà ìrùkà dọ́mìẹ́ ìlàbìrì wípé nígbà tí wọ́n ṣe sóṣù ọ̀dà ibi Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ kọ̀wé láàrin ó wá sọ fún akọ̀wé rẹ̀ Ali radiyallahu anhu ìgbé kọ́kọ́ bismillahir rahmanir rahim wọ́n ni amma rahman fama arafna wala naktubu illa bismika allahumma wọ́n sọ ilé rahman tọ́kọ̀ àwọn ọmọdé ẹ̀ parẹ́ wọ́n wà pọ̀ bísímíkà lọ́rùn tá a mọ̀ ara ń tó bí ahun yẹ kúrò lọ́dọ̀ ọ̀sùn ara ń tó bí o mo rò pálá yé mi tí à ń bọ̀ abẹ́ ẹjọ́ mi ìgbà tẹ́ wá yẹn tán anábì wa ní kí akọ̀wé wọn kọ hada máa sọ́láhà àlẹ́yìn muhammadun sallallahu alaihi wasallam rasulullah ibrahim eléyìí ni àjọsọ ìgbọ́rọ̀ ẹni yé tó wáyé láàrin muhammadu ìránṣẹ́ ọlọ́run wọ́n sọ láha alẹ́ muhammadu sallallahu alaihi wasallam rasulullah quraish tó bá àwọn quraish sọ wọ́n ní kí ni jẹ́wọ́ ọwọ́ pàǹtọ̀ pàyẹ́ ọwọ́ àkọ́hádá mọ́ sọ láha alẹ́ muhammadu bin abdullah wọ́n ní law alimna annaka rasulahu annaka rasulullahi wa khasamnaka faqad dhalamna law alimna annaka rasulullah wa khasamnaka faqad dhalamna tó bá yẹ pa mọ̀ pé ràn sí ọlọ́run ní ọdún tọ́ torí tó ọkọ̀ ìta bá ti sáyẹ̀nsì ó tún rẹ̀ báwa náà ti àgírí pé ràn sí ọlọ́run ní ọ tó a bá jọ akẹ́ràn sí ọlọ́run tó a tún fa wàhálà à ń sàbòsínú muhammadu bin abdullahi bẹ́ẹ̀ lórí àwọn sábẹ́ kan ti gbóná pé a àrẹ́bìgé ní àwọn ọmọdé bùkà wẹ̀ lè gbé kalẹ̀ jáàjọ túlẹ̀ àlẹ́ ìṣàkọtìlá náà fi jáná tí wàkọtìlá wọn fi náà tọ́ba ti ìwà àdìjà tí wọ́n bá pa á ní ìbá ìjà náà làwọn lọ iná làwọn lọ jáàjà bí ìjà ká jọ dàrú ìrẹ́ táwọn máa jẹ pẹ̀lẹ́ ara wa sínú àwọn kìfẹ́ pẹ̀lú ìdáyà ọlọ́run àrẹ́bìsà sì sùn gbogbo tí wọ́n ní wọ́n fẹ́ wọ́n dẹ̀ padà di president because nígbà tí alina fẹ́ tanazala níbi ìdí àmìírù nígbà tó bẹ́ẹ̀ ṣe sọ́ṣọ́ pẹ̀lú Muawiya àwọn afọwọ́ àìjò ní pé tó bá ti lóyìn sàmìírù ìlú mi nínà wọn ó ti di àmìírù mọ̀ṣíkì àbí àmìírù káàkiri ẹ̀rì pé tí ibùnà bá ti sọ fún wọn ní pé ah, tí ẹ̀yẹn wá ní àrẹ́bì tó wá tanazala níbi pé kọ́mọ́kọ́ Rasulullah sẹ́sọ̀ pé ó lè sọ Rasulullah ara tó fi ṣe rọ́dùbà kọ̀ wá níta fẹ́ lò ń bẹ́ẹ̀ ìwọ̀n ni pé ìgbàgbọ́ òwe wọn lànà ìgbà balẹ̀ àkọọ́lẹ̀ wọn náà fìtàmá ara ní pẹ́ lójú wọn ara tí wọn ò jẹ́ wọn gbàgbọ́ ní kí wọn wà náà bí kan dáadáa pàrọ̀ bí wọ́n sì sọ fáwọn ànábì kùnà báṣàrù mìsìlókùn yuridu an yatafaddala alaykum abalẹ̀ èèyàn bíi tí ní ọgá fẹ́ gbé rẹ̀ kájé lórí ni egbò yẹn máa tẹ̀lé lẹ́yìn ajé tànà níta ìfi tànà àlè àti ọbẹ̀ ṣíjú wa kó bí àwọn ọ̀sán táwọn ń ṣe wátàkùnà lákùnmọ́lé kébèrè yá kìláàbù ìwà àti ẹ̀gbọ́n rẹ̀ wá fẹ́ máa ṣe yàn ga lórí ilẹ̀ àwọn aláṣọ lákùnmọ́ àdúgbò àníbẹ̀ẹ́ méjì bí wọ́n ṣe máa àlejò àwọn àlàbí ọ̀rọ̀ irú ẹ̀ náà lọ́wọ́ bí eléyìí náà bá lè yàtọ̀ òun olóhùn náà ṣàrọ̀ ara mi ta lè tú àwọn sínú sẹ́gbẹ̀ẹ́ amúlọ́ àmì àmà tó sí báyìí torí pé kìí ṣe pé ọlọ́run bá ń béèrè ń béèrè ń béèrè istifamu yẹn ni taqlid ní kí àyè gbáà wọ́n á gbà wí pé ń dàdà parọ́ mọ́ lọ. ọlọ́wọ́ alẹ́ ni wọ́n ṣe ńlá wa máa sọ fún wa wípé ilé ń tààrọ́ yìí látọ̀dọ̀ ọlọ́run tẹ́ ẹ ní mọ pààrọ̀ rẹ̀ mọ́ ọba ni ọlọ́run ọba tọ́lá mi ń ṣe tí n bá parọ́ mọ́lọ̀ tó bá lọ́wọ́ wọn jẹ mí yíyà sẹ́yìn lè gbà mí kalẹ̀. ìrìn fúta ara ètò ẹ má gbàgbé wà láwùjọ kan wà láyé náà bá a lọ ilẹ̀ àkọ̀wé láàfọ̀dúnà mẹ́nu bèbè àmì ní fún malakọ̀tà ara. ẹ wùlé ní àdúrà àwọn ajá lọ́sùn wà lélẹ̀ ọ̀nà. wà á lọ kọ́ wá. dàdà parọ́ mọ́ wa ń tà àbí tó lòun tó láàlá sọ ọ́ kalẹ̀ tágbára tágbára làbá fi gbà mú àbá gbà mú pẹ̀lú ọwọ́ tó wà àbá jẹ́ yà kódà ká sọ̀rọ̀ rẹ̀ àjà tá a bá wá ń jẹ́ yà yìí kò sẹ́nìkan lọ yìí tí ó lòun ọgbà kalẹ̀ lọ́lọ́run fi ní bàbá ní àrùn lẹ́mú mímọ̀ ní fítàrọ̀ àlàlọ́ ìkàdìbà àwọn kọ́ọ̀là ó hìyà ìláyà ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ابن قيم ومن أظلم ممن افترى túmọ̀ wá gbé sẹ́fẹ̀ jẹ́ tó jẹ́ tó <laughs> wà máa ní agbólámù irú eléyìí náà la ahada agbólámù la ahada agbólámù náà fún yìí ní istifamu jẹ́wọ́ àjọ pé tẹ́lẹ̀ yìí ti tàpárí rò náà fún yìí tàpárí yìí tàpárí yìí wọ́n fi kọ̀ọ̀rọ̀ kan torí òun ló bí àìgbàmí ọlọ́nilá ahada àbọ̀lámù kò sí ẹni tó ṣe àbòsí mímọ̀ ní ìṣàrọ̀ aláwọ̀ ìrẹ́mìíra tó ẹni tí ń parọ́ mọ́lọ̀ ẹwà òbí ẹsẹ̀ wà pọ̀ tó lò lákàtàrọ̀ hàn wọ́n pa àbí wọn tí a mọ̀ lọ́lọ́ bá wọn sọ̀rọ̀ àwọn ọlọ́run bá mi sọ̀rọ̀ ní sí wọn ò sí kà ọkọ̀ láàrin àwọn tí ń mùsùlùmí tí ó ti wá dáa ní àwọn mùsùlùmí àwọn tẹ́ ń pẹ̀lú àwọn ṣéwù tẹ́ ń pẹ̀lú àwọn ṣéègì àwọn ṣéèkà owó ṣíyà ìláyìí àbó ní ọlọ́run ránṣẹ́ sùn ó ní wà yí ń dọ́dọ̀ òun ó lẹ́ni lòun ومن قال ọ tó wà jẹ́ lọ́wọ́ tó lórí ìkàtà ní kílèmù kó fi hàn ọlọ́run ni wá yìí lọ́nà kílèmù ẹni tó ń ba ìgbẹ́ náà ara wọn ẹni tí ń wo àwọn nǹkan náà ara wọn ẹni tí ń náà ara wọn gbọ́dọ̀pá lẹ́yìn mi tí láfà mi ní sọ́dì kí n ṣọ́ra wàlá tàbíkà ní ìlà rọ́jì ní ìyà òṣòdò ilẹ̀ ìlú ọjọ́ ìyà òṣòdò ilẹ̀ ìlú sọ́dì tàbíkà ní ìlà rọ́jì ilẹ̀ ìlú ọjọ́ ìyà òṣòdò ilẹ̀ تركن إلى صدق شرع ولا تركن إلى رجل يرسل في ليل زحل رجل يرسل في ليل زحل قال صدق شرع دانتسن وي kí ló wí ọlẹ́nìkan ọmọ kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run wà látàrùkẹ́ ní ìlà ọ̀rọ̀ lè má gbára léyàn kan tó ṣe ké bí ilẹ̀ bá ti sú ni ọmọ sọ ìràwọ̀ bí ìràwọ̀ kan bá wá jáde yóò ní àwọn ìràwọ̀ lò yóò mọ̀ kílè mọ̀ mọ̀ kò sẹ́ni ó tó bẹ̀rẹ̀ torí pé àárọ̀ tí ilé àmúkarú. ìgbòho wá sí mẹ́rin. ọ̀dẹ́ àdá àná sókòlá náà. ta ló tó bẹ́ẹ̀ tọrọ ilé ayé wa ni wàláì kò a kàn ń gbé náà ta ló yé lẹ́yìn ọlọ́ ara tí ń dá ń bẹ̀ ta ló mọ̀ ta ló mọ eléyìí tí ó dá lónìí ọlọ́mọ dára bànújẹ́ fún wa mọ dára tí ó dá fún wa ẹkúṣẹ́ ẹkúṣẹ́ ẹkúṣẹ́ máa ṣẹ́ ní instance ẹni tí ń sọ pé lọ́wọ́ fi nǹkan ránṣẹ́ sóhun tọ́lọ̀wọ̀n dẹ̀ fi nǹkan ránṣẹ́ gbogbo àwọn tẹ́ ń pera wọn wò ní irọ́ wọn pa ṣé ẹ̀rí ẹ̀ mọ̀ nǹkan tí ò ní táwọn èèyàn fi ń mẹ́ni ọlọ́run òun ni kọ̀wárí kùlẹ̀ àádà kọ̀wárí kùlẹ̀ àádà ni pé n tó ju agbára pé mo dé èèyàn anybody tí bá ti ń claim ẹ̀ kìí ṣẹ̀ni ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá tọwọ́ rẹ̀ wáyé láì claim ẹ̀ ní ọlọ́run ẹ̀yìn bàbá yà tí mo sọ yẹ ó yẹ wa tá a bá ní kiri kan máa ṣẹlẹ̀ báyìí yóò máa ṣẹlẹ̀ báyìí aláǹjẹ̀nu yẹn ah, bó tẹ̀lé ṣẹlẹ̀ gan yọ̀ lọ́nà. bàbá wa kan bàbá yín bàbá wa kan bàbá yín tí wọ́n jẹ mọ́ ẹjọ́ tí wọ́n fẹ́ jẹ ìmáàmù tí wọ́n jẹ mọ́mù lẹ́dẹ̀ẹ́ ìgbàjẹ́ fi jẹ mọ́mù yẹn ariwo pọ̀ lẹ́dẹ̀gbà ariwo pọ̀. ìgbà tí wọ́n wá jẹlè máàmù yẹn níbẹ̀ nínú tí mo kọ́ lẹ̀ pa very verified kìnìún tí wọ́n ti mò ń sọ tí mo mọ̀ tó dá mi lójú tí mo sì dọ́kúmẹ́ǹtì kalẹ̀. ẹni tó fi wọ́n jẹ ìmáàmù lọ́dún yẹn ọba tó wà ń bẹ̀ ń jọ yẹn kì í ṣe mùsùlùmí ó náà sì ní ẹnìkan tó jẹ́ ọba tó jẹ́ kristian tó ti jọba nílẹ̀ dẹ̀ mùrùpàlà yẹ mi ti yẹ ọba ẹ jẹ mùsùlùmí ní máa jẹ láti bàtà náà ti ní kẹsì ìjọba mi ẹnì kan ṣoṣo ní kristian tó jẹ ọmọ ìtòrí ẹlẹyìn ọta àwọn ọmọ sànù òun lọ wá fi bàbá wa yìí jẹ ọmọ ẹ̀kọ́ bá dé máa fi ìmáàmù jẹ ìjọ tí wọn fi wọn jẹ ìmáàmù lọ́dún yẹn ọdá wà lẹ́nu. mo rò pálá yẹ mi ti yẹ kí ni mo lọ́wọ́ lẹ́nu ọ̀dá ní wọ́n sọ fún wa yí pé ipò àwọn bàbá àyà àwọn ọ̀rẹ́ láti fi ọjọ́ yìí wọ́n wà àwọn bàbá àyà láti fẹ́ ti dé bẹ́ẹ̀ báyìí yá bá abẹ́ lọ́wọ́ kọ́rọ̀ jù abẹ́ lọ́wọ́ kọ́rọ̀ jù bàbá ní mo ti sọ̀rọ̀ náà sì ti bọ̀ jímọ̀ tí bàbá wá kí sẹ́ǹkì tó yàn bá ti jẹ ìmọ̀mù jímọ̀ náà ni ó wà ní ìgbè bẹ́ẹ̀ lọ́hùn kójú ọ̀rọ̀ kò sójò bàbá ṣe àdó àjọ gbogbo ẹni tó pẹ́ mọ́ṣáláṣí tó pẹ́ kú òǹjọ yẹn àti lọlé wọn dògbò omi jágilẹ̀ ẹ̀dẹ́nu ẹ̀dẹ́nu ṣé ẹ kékeré ṣe bàbá lọ́sọ̀ yí pé ẹbí méjì àmáàmù yìí nìkan lọ rọ̀ jò fún yín bàbá ní àwọn kàràmọ́tì mo ní pépà tí mo fẹ́ kọ lórí kàràmọ́tì wọ́n yìí ti dìbẹ̀lọ̀ mo ti máa ṣètò tí wọ́n ìjọ tó bá rí ọ̀pọ̀ ọ̀nà wò àwọn ààrẹ dẹ nítorí bọ́lọ̀ ti dá wọn ọyọ kó ti màtán lẹ́nu wọn ò fẹ́ gbà wọn nímọ̀ ara nǹkan tó lọ ló ń sábàbí fún wọn nínú nǹkan méjì ọ̀kan nù ẹ̀ ní sọ̀kejì ní sọ̀kejì ń bí ọ̀kan nù ẹ̀ ọjọ́ pa lójú ọjọ́ pẹ́ ní mọ́ṣáláṣí ń jọ náà àti délé di ogun òjò yálù lẹ́nu tí bá tún sọ̀kan fún yìí sí yọ́yà ẹlẹ́nu kèése kejì o nínú ìgbà tọ́lọ̀ mi fún wa nípa ọgbọ́n lòun bọ̀ yóò yà ẹlẹ́nu bọ̀ yìí ní sọ ẹjẹ́ fi yẹn ṣùgbọ́n mi tí mo fẹ́ lò wọ́n wá ní wípé kí ni tábà ní ọmọ yàgbẹ́ ọmọ yàgbẹ́ kìí ṣe ní ọlọ́ yọrọ ni aláǹjẹ àmọ́ wọ́n ní ẹnìkan dé mọ́ṣáláṣí kò tètè dé ìmọ̀ làwọn yàrá bẹ̀rẹ̀ tí mi ò tí ì dé lẹ́sìn bẹ̀rẹ̀ rú wọ́n ní ọ̀nà rúkú tì gbogbo wọ́n rí mi ní rúkú ìwọ̀n ẹ̀lẹ́ dájú dé mi ẹ̀bẹ̀ lọ́pọ̀ ẹwà àwọn ẹni èṣù ìrún tí a ń kí fọ́lọ́m wà láyẹ̀ nígbà mẹ́ ní ọ̀ṣun wọ́n jẹ́ mọ́ àlọ́dọ̀ rẹ̀ tí bá ilé tí ń bínú sí ẹ̀gbọ̀rọ̀ gbé tọ́ mi ẹ̀ bá ilé gbé tọ́ ilé òjọ́ náà ní ṣùgbọ́n ṣètẹ́ bá ti wá wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ pọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ ẹ sá make sure pé bí tó wà gẹ̀ẹ́rì gbé ni ẹ mọ̀ tú jáde ní tẹ́lẹ̀ bá ti jáde sáà rọ̀ tó ẹnu ilẹ̀ fi ní. ìgbà ń bẹ lọ́nà ẹ̀bẹ̀ yẹn inú agolo yẹ́nì mọ́ dókòó yẹn sùn twenty five thousand yẹ́nì mọ́ gbàgbà náà tí mo sọ ti pẹ́ tọ́ba ilé dókòó yẹn sínú agolo àlùkí àwọn èèyàn máa wọ́n máa sọ̀rọ̀ wọn ní omi ẹwọ̀n tó àwọn tó mú wọn làwọn kọ́ àmọ́ ni àwọn ẹni ọlọ́run tẹ́wà ní kí lè ń súlẹ̀ ìlà àwọn ẹni ọlọ́run sọ pé ní òsúlẹ̀ ìlà àìrùn ẹ̀gbọ́n mi ẹ máa rí wípé àlẹ́bí musa kò máa ń tọ́pọ̀ ọwọ́ rẹ̀ jẹ́ ọlọ́run ni ó sọ ọlẹ́ ọlọ́run ni ó sọ ọlẹ́ tọ́gbọ́ ká sọ ọlẹ́ orin tó jẹ́ rúbà ẹni ọlọ́run kílè mú pé mo lè ṣe báyọ̀ lóbi ìta àlẹ́bí wa Muhammad sọ́ọ́lá yọ̀ sọ́ọ́lá ẹ̀ẹ́dẹ̀rí pín ìgbà tó tó dọ́dọ̀ fìràún àti àwọn òbìnà jù kẹlẹ̀ fún ẹrú bá kọ ọmọ ọdún àrà tí ń ti bẹ lọ́wọ́ òun lè dá ọlọ́ni tí ẹ̀sẹ̀ ń sọ kó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tí ẹ bá ti rẹ̀ ní tí ń lé rí wọ́n lè sókè díẹ̀ wọ́n ká máa yàwó èrè a máa dé pẹ̀lú ẹ̀ àwọn ẹni ìṣù ẹni ọlọ́run nǹkan tó jagbára èèyàn ló lè tọwọ́ rẹ̀ wáyé ṣùgbọ́n kò ní kílẹ̀ kò ní yí òun náà yóò sáré pé ah, ọlọ́run tó bí o ní a fi ń pè ní pààrọ̀ ọmọ ọlọ́run fi ṣàpálí ẹ̀ èrò pa gbọ́ mi ẹni tí wọ́n sọ kí wà máa ń kọ́ là sàkóńsí lómi máa ń sàkóńsí onírú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ wọn náà máa sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ẹ̀ àwọn ògbóǹtarì kékeré ni olórí ìbú ni gbogbo àwọn alápapọ̀ ọlọ́run pè wọn lálàbòsí wà láwọn tá a bá ìtumọ̀ rẹ̀ ó ní pé tó bá di ìgbà tí ẹ̀mí wọn bá bọ́ tó wáyé kí wọ́n anábìlẹ̀ rí bàtà àmọ̀ gbẹ̀mí alábòsí àwárí àrà tá à ń fojú wọn dá lójú àwọn tí wọ́n gbéra wọn lẹ́ni ọlọ́run àwọn ẹni èṣù ikú wọn ikú gbóná ní mímọ̀ kùnú ara bú lọ́lọ́run máa ń fi wọ́n já torí kọjá àyẹ̀wò sọ̀rọ̀ wọ́n padà máa gbé mi káàkiri accident ni ó pa mi oríṣiríṣi bẹ́ẹ̀ yàrá bẹ̀rẹ̀ sọ wípé ènìyàn tààrọ̀ ètò òun fàlá tamlikuna ní àmọ́ ìṣe ìhà. tí n bá sọ pé ọlọ́run bá rán mi ń sìn tí ó sì rán mi ìyàlẹ̀ ń sọ pé mo kọ lẹ́tà sí i tí ìyá rẹ̀ bá wá dé ẹ̀ ní lágbára àti gbàmí kalẹ̀ ilé ìjọ jẹ́ kí mùsùlùmí kìí dúdú kí wọ́n bá òun dun orí ara òun onímùdú tó rẹ̀ fún ara rẹ̀ òun ni ò ní fi àlùkìyámà ara rẹ̀ ṣe ní lóṣù gẹ́gẹ́ ni àwọn wá mọ lórí lọ́rùn kò tí ì gbọ́ kéènì òun ni ó mọ̀jú tára ẹ̀ òun ni ó sọ ọjọ́ iwájú ẹ̀ òun ni ó sọ àlùkìyámà rẹ̀ fúnra rẹ̀ ọlọ́run jà sọ má jẹ́ kí sọ ẹ̀kọ́ ọ̀run gbà mú ó wà á lámùbí máa tó fi ń bìmá tó fi ẹ̀gún náà àfáàbọ̀ yóò fi ẹ̀gún kéèyàn wọnú ọ̀pá kọ́ọ̀bọ̀ yàhúrò ọwọ́nú ẹ̀ tí a bá ti wá lọ́wọ́nú rẹ̀ tó máa ní pé ó tẹnu bọ̀ ẹnu àbùkù nífi gbọ̀dọ̀gbọ̀ àjọ mi ẹnu àbùkù ẹnu ẹ̀jẹ̀ tẹ̀ ń wúlò àlùkùránì tọ́lọ̀ ń sọ kalẹ̀ tẹ̀ ní ìsọlọ̀ ń sọ àti ẹni àbùkù tẹ̀ ń wúlò èmi tí mo mú wá ó yí ọlọ́run jù yìí lọ ah. ọ̀hún sì máa ń pa rẹ̀ tèmi lọ torí mi ọ̀mọ̀ kọ̀ọ̀kan nígbà tí bá sọ fún sọlá àdàbà yìí wúwà àlámù òun lọ mọ̀ jù máa tó fi pẹ̀lú ìsọkúsọ àtẹnu ẹ̀tẹ́ àti àléébù tẹ́ẹ̀ fi ń ka àkọ́ta tẹ́ẹ̀ sì èmi tí ọlọ́run ọba ọba tó láàrin gá tí ọlọ́run ọba fi rán kí wá lè túmọ̀ tá àlàbí sọ bẹ́ẹ̀ kí ni túmọ̀ tó sọ ọ ẹ lè jẹ́ ìtìpín kankan ní sọmọ ara ìjẹ́ ń sọ yẹn ọlọ́run nígbà nípa rẹ̀ dèmí gan tẹ́ ń dojú rẹ̀ kọ́ lọ́wọ́ wọ́n ní ìyẹ̀sẹ̀ tí ọ̀sẹ̀ pẹ́jọ yìí lọ́wájú rẹ̀ kí ló fẹ́jọ yìí sùn wọ́n ní ìyẹ̀sẹ̀ lọ́mọ fẹ́jọ yìí sùn tọrọ gàgà rí ọmọ yìí jẹ̀mí gàgà lọ kàfàbí ṣàhíra báyìí ní wà báyìí náà kún kàfàbí ṣàhíra ti tó lẹ́lẹ́rìí láàrin èmi àti yín ẹlẹ́rìí pé mo díṣẹ́ fún yín àti ẹlẹ́rìí èsì tẹ́ fún mi kàfàábi ṣàhí dáńbà yìí ní ọlọ́run ti tọ́ ní olùjẹ́rìí láàrin mi àti láàrin ọmọ pé iṣẹ́ rẹ̀ mo jẹ fún ó sì mèsì tẹ́ fún wàhùn wà lọ́wọ́ fún ọ̀rọ̀ ọ̀hìn ọba tá à ń sọ yìí òun ni àlùmọ̀ fúrúrù ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì kí ni ń jẹ́ àforíjì kí ni jẹ́ bẹ́ẹ̀. àti mo ní àti mú lọ kíni ń jẹ́ mikfaru mo ti sọ ìmọ̀gé ní ìyírí ṣé ẹ rí àkẹtẹ̀ àkẹtẹ̀ tàbí bí kíni tí wọ́n bá hàn tí yẹn máa ń dà borí ní ń jẹ́ mikfaru kí ló máa ṣe fún rí báwọn yóò borí ìtumọ̀ wọ̀fúrú ọlọ́run ó yàtọ̀ sí áfú ní ó jẹ́ kí máa lo méjèèjì papọ̀ pé áfú wò ń lọ fún torí pé tùmọ̀ wọn yàtọ̀ sí à ń tẹ̀lé mi báyìí alẹ́kọ̀ọ́fóró lọ́ba tó ṣe wípé yóò bu ẹ̀ṣẹ̀ dá ìmọ́lẹ̀ kò ní fi ẹ̀ṣẹ̀ yẹ kò ní fi hàn síta láàrin ọmọ àti ọlọ́run ọba ni wà sì bu ẹ̀ṣẹ̀ ẹ̀lẹ́ àfọwọ́ ní pé yóò wá sàmójúkú ọ̀bẹ̀ fún tó bá di àlùkìyàmà hadithu bẹ pé ọlọ́run bó pe ẹ̀dá rẹ̀ tó bá ìpè kò sí bàjọ́ kò sí bàjọ́ ọlọ́run bá bẹ́ẹ̀ mọ́ wọ̀ ní mọ́ ọlọ́run ti sàkúrẹ́ kó bò nínú ìṣẹ̀lẹ̀ sáàjọ́ mi yé kọ́nà ọba tó láàrẹ́ ga kọ́mọ́ fàdọ́ha rẹ̀ lọ́jà kí a kọ́mọ́ tù láṣì and ẹwà mọ́gbọ́n tí wọ́n sọ yí dáadáa o ààrẹ ẹ̀kọ́ tí mùsùlùmí wa máa ń ní pẹ̀lú ọlọ́run ìlànà wa jáwó ẹ̀ṣẹ̀ ẹ̀rẹ́ kìí sí ìlànà Islam ẹni ó bá ti dẹ́ṣẹ̀ kan rí àbóṣe nǹkan tí ọ̀dà tó sì ti tú bá kò mẹ́ onídìí kọ́ máa rojọ́ rẹ̀ ọlọ́run ti bo láṣìírí kò gbọdọ̀ máa sọ jáde tó bá ilé sọ jáde tó jẹ ẹ̀ṣẹ̀ ńlá wọn lọ ó sì lè mẹjọ ọ̀rá foríjì ọ̀rọ̀ ẹni ọlọ́run bá ti wá bò tí ọba wá jáwọ́ yóò padà tú láṣìírí náà láyé ẹni ọba ti bò láṣìírí yóò bò láṣìírí láti di àwọn ilé ìjọ́jẹ́ kí gbogbo ìgbà lájọ́ máa tọrọ kí ni kọ́nà òfúrí ẹ̀ṣẹ̀ wa jù wá bóyá bá àwọn mọ̀lẹ́kùn ti kọ́ lẹ́ǹtì wọn ṣùgbọ́n náà ọ̀bọ̀ parẹ́ yóò nìkan bù kò ní fi bí ọlá bí àwọn. kálukú lọ́wọ́ àmọ́bí tó ń kù sí nínú Ramadan la wà yí tètè tú bá oòrùn tó kù lókè ó tó kéde wọ́n ta sọ ọjọ́ ọlọ́run jà lè dúró dédé yóò fi wá sí kọ̀ọ̀gẹ́ dáadáa ọlọ́run ọba yìí ni ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì tó sì ní kí ẹni tó bá tọrọ àforíjì rẹ̀ yóò rí ọlọ́run tó wọlá ìtòbí rẹ̀ foríjì máa wọ̀ ẹlẹ́bàá Muhammad oní aláhùnmá fi ilẹ̀ ọ̀dí àti wàjáhì wà ìṣòrọ́fì fi àmì wàmà àǹtà وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت أحيي أذكاري وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير حديث البخاري مسلم ah látọ̀dọ̀ àbí musa ànábì ni ṣé ẹni pé kòkó kankan lẹ̀ náà láti ẹ̀wọ̀n gba àjẹsí tá ànábì ọ̀sán ìyá ọlọ́run bá mi ṣàforíjì fún mi tí n bá ṣiṣẹ́ tí n bá fi àìmọ̀ kan ṣe ọ́ ọlọ́run ṣàforíjì fún ibi ń bá ti ṣe àṣejù ọlọ́run ṣàforíjì fún ìwọ tún mọ àwọn nǹkan mi tẹ́mi ò ní mọ̀ pa ìdààmú ó sì tó tún yíwọ ọlọ́run jù mí lọ tó ṣàforíjì rẹ̀ fún mi ọlọ́run bí n bá ṣègbìyànjú láti ṣe ọ foríjì mi tí n bá ṣe awẹ́wà ṣerékeré ṣe ọ foríjì mi tí n bá ṣàṣìṣe foríjì mi tí n bá mọ̀ ọ́n mọ̀ foríjì ìrẹ́ ọlọ́run ṣàánú mi fún ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ètí mo ti ṣẹlọ tẹ́lẹ̀ àti mí ti ń bọ̀ lẹ́yìn ìrẹ́ ọlọ́run bí bá ṣe ọ̀kọ̀rọ̀ foríjì mi bí bá máa máa ṣe foríjì mi àti tó tó máa jì mí lọ tẹ́mi ọ̀mà wọn lọ́ba tí tì ní sáájú tí tẹ̀lómi ìkẹyìn wọn lọ lágbára lórí gbogbo ọlọ́run ṣàforíjì fún gbogbo wa ọlọ́run ṣàforíjì fún gbogbo wa wọ́n làwọn صبر وغفر إن ذلك لمن عزم الأمور يا ولما صبر وغفر إن ذلك لمن عزم الأمور ẹ máa ká tí mo fẹ́ lò tí mo fi lọ bẹ̀ gbogbo ìròyìn ọlọ́wọ́ wa sifaatu kàmáà lè mọ́ sifaatu ó lè á lè mọ́ torí kí wọ́n wá jẹ́ ìwà ìwà yìí ọlọ́run fẹ́ máa ń di ọjẹ́ pé ntí ìtumọ̀ táwọn ya orúkọ yẹn bá gbé sínú àtàwọn ìròyìn yẹn bá gbé sínú káwa náà kọ́ pìẹ̀ kálíbà rí ah, èrò pé ẹ̀dọ́ mi yẹn tọ́lọ̀ bá bá ní wọ́n níròyìn kan tàbá bá fa ìròyìn kan yọ níbi orúkọ rẹ̀ ó yẹ káwa náà ó gbìyànjú àti nírú ìròyìn o. kí ìtumọ̀ ròyìn ẹgbọ́nà lè lò fáwà ní ọkẹ̀ ọlọ́run bá lálàánú oníkẹlù ìtumọ̀ tó fẹ́ jẹ́ akọ́rọ̀ ẹ̀ ní káwa náà bá fẹ́ rí àánú yẹ káwa náà máa ṣe kíni àrọ́ ìmúná yọ̀hàmù ìgbà tó ti wá pera rẹ̀ lálàforíjì ìtumọ̀ rẹ̀ ní wípé ìwọ ẹ̀dá mi náà àwọn èèyàn tí ò tó ọ̀ náà abẹ́ni tó ju ọ lọ abẹ́ni tí ẹjọ́ jẹ́jọ́ yóò ṣẹ̀wọ́n náà tó bá yẹ pé lóòótọ́ lọ bá fẹ́ kémi náà forí jì ọ́ ìwọ náà ṣe kéde ṣàforí jì. àlọ́ mi ìlọ́wọ́ mi wà láwọn máa ń sọ̀rọ̀ àrọ̀ ẹni tó bá ti lè ṣe sùúrù tí sì ń ṣe àmójúkò tí ń fọwọ́ bu àṣẹ àwọn èèyàn ọlọ́ọ̀dí nínú àwọn ọmọ àwọn ìpinnu àlámà tó dájú kí n túbà ìrùpa gbọ́mi yé ìdá àlébùtà ánàlọ́ àlọ́fù ọ̀rọ̀ tó o bá ti rí pé o tó dá ọ lójú pé gbọ̀fún lọ́lọ́ fọ́tàkọ́ lápọ̀ bí bihadiri sọ jí ó jẹ́rò yìí tiẹ̀ náà tó bá ti jẹ́rò yìí rẹ pẹ̀lú ògùn ọlọ́run wọn náà rí lọ́dọ̀ obìnrin wo ni ó kúnlé kò lè yá mi láì ó kúnlé ó kúnlé yóò yí wọn díẹ̀ rẹ̀ mi ọlọ́run ṣe wọn ah! orí bùtẹ̀ orí bùtẹ̀ yẹn ó tẹ́lẹ̀ wù mọ́ kó ló wù ọlọ́run bò níjọ́ tẹ́lẹ̀ wù fún wa yóò fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa wa ó bá lè rọ̀ fún ọmọ rọ̀ ṣì ọkùnrin ni ọ anábà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ni kó fara Allahu li rajulin kana qablakum ẹnìkan bẹ nínú àwọn tó ti ṣáájú yín ọlọ́run ọba ọba tó láàrin ga ó ṣàforíjì fún àdìsí rẹ̀ ti ẹ̀ sọ́rọ̀ kana sahalan tó bá fẹ́ ra tó bá fẹ́ ta nǹkan wà ìdá ṣàrọ sáhálà ní ìdá ṣàrọ tó bá tó fẹ́ ra nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó fẹ́ ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó fẹ́ ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáhálà ní ìdá tàwọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́wọ́ bàbá tó láàrin ká látara pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ìrárí mójúnù ní jẹ́bẹ̀ ṣe é máa yí pé hadith yẹn lẹ́ẹ̀kejì rẹ̀ tó àwọn kan náà wà fáwọn sọ wípé sẹ́kù samhan lò samha oní samha ìdàbà ìdàṣàrọ̀ ìdàtà wọ́n ní tó dáa jù ní pé tó bá fẹ́ rajà tó bá níye báyìí mọ́ni ìmọ̀ ní ìrìn kí ọ̀rọ̀ ṣùgbọ́n tó yẹ bá ṣe bẹ́ẹ̀ láwọn ọ̀dọ́ wa ń bí ìṣèbí ní bẹ̀ẹ́ jẹ́ school ten kéré kéré ah, six five ṣe ẹ̀mọ̀ wípé ẹni tí èyí bá lọ ọjà lọ títí bí irú ẹnjìníà yóò ní à 6,500 àṣíkò lè gba 6,000 yóò ní à ẹ̀sọ̀ 6,2 ìgbà tó bá ṣe pé ìrọ̀ àlẹ́ ẹ̀dẹ́ bí tí ọjà kù lọ́jà nígbà kankan ní 3,000 bá sọ̀rọ̀ èrí ìtàn jẹ tí ìmára 3,000 3,500 níra àwa irú ẹ̀rí 4,000

mọ́ra yàn ah tí ìlú wa ìbá ara yàn yóò ṣe díẹ̀ o ọlọ́run yẹn yóò dẹ̀gbẹ́ sí pẹ̀lú àwọn ọmọ ogun ọlọ́run kẹ̀kẹ́ tá ara kan fún yóò lè àwọn ẹlẹ́tì mọ́ká ni o ibo ló ti rọrùn àwọn tá a gbé ẹ bá kú ẹ owó ọ̀tọ̀ o ọlọ́run jẹ́ àrílò jáàánú orí ọlọ́run kí àwọn náà débẹ̀ tá a mọ̀ pé iye ìjọba kà á bù wọ́n yóò ti gbá àti tó wa àti tó wa nígbà bá bẹ́ẹ̀ ra tìmọ́ tí ń lọ bí àpẹẹrẹ kan àbí àbọ̀ àpẹẹrẹ jẹ́ wá ń pe kíkọ̀ kan ní six five táwa ní sí three thousand yóò lè àwọn tí wọ́n tó lùkọ́ bá ṣe tẹ́ irú àwọn ọmọ búlúwa dúró yìí ọlọ́run wọlá ètò ìbẹ̀rẹ̀ sàánú wa níta kìlọ́ sí bẹ́ẹ̀ ọ̀nìkẹ́ ẹni ọba fẹ́ kọ́lọ̀ ń ṣàforíjì fún òkú náà ṣàforíjì fún àwọn èrò ń ta sọ yẹn ọláwà sọ bí ìkẹ́ náà wàláhì kò sí ẹni tó rí àánú tọ́lọ̀ yẹn ṣàánú ẹ̀ ọlọ́run ló ṣe àánú ẹ̀ yóò tún ṣàánú àwọn ọmọ rẹ̀ ìlóbi jọjọ pé ilé ayé yà á lè gbé àyàfi pẹ̀lú àánú níta ń pè ní àánú máa gbọ́ mi gbọ́ gbọ́n tí mo fẹ́ sọ ìdàdà àwọn èèyàn máa ń ṣe mistake mistake táwọn èèyàn máa ń ṣe ni pé ń jẹ́ rò pé ń jẹ́ àánú ó ní pé kéèyàn máa ṣàánú àwọn èèyàn kó mọ́ ṣàánú ara rẹ̀ èyí tí wọ́n ń pè ní àánú ọdún ààrẹ yẹn ló ti bẹ̀rẹ̀ ó kọ̀kọ́ ṣe àánú ààrẹ yẹn ṣiṣẹ́ lórí bó ṣe ní wọná ọlọ́ tọ́ bá ṣiṣẹ́ lórí bó ṣe ní wọná ọlọ́pọ̀ mójú tẹ̀sìn ó ṣe àánú o ó ṣe àánú ara rẹ̀ pẹ̀lú kó mójú tẹ̀sìn ṣàánú ara rẹ̀ pẹ̀lú pé kò jẹ́ tó dáa bọ́lọ̀ bá ní immunity díẹ̀ táìsàn bá dé kó nìkan tí ẹjọ tí wọ́n jọjọ pọ̀ kó tó lọ síbítù kìí ṣe pípò tí kúlẹ̀ káìsàn tó dé kọ́kàn dé báyìí kó sì nà kẹ́ dáhùn bọ́ bá ti lágbára jẹun tó dà. ṣẹ́yìn lẹ́yìn pọ̀ wá ṣàánú ara rẹ tán ṣàánú àwọn ọmọ rẹ jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ kọ́lọ̀ jáwọ́ náà lè ṣàánú ara wọn torí àánú tó tóbi jù tẹ́yẹ̀ máa ń ṣe fọ́ọ̀mù ẹ̀kọ́ ni wọn jù èso ń jẹun yéésù oúnjẹ làánú tó tóbi ju o torí tí wọ́n jẹ àti tí ní jẹ ọlọ́run ti kọ́kọ́ tó dáyé kan tó dáyé kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ àtẹ̀kọ́ ayé àánú ló ń ṣe fún ọba má sì mú wọn lọ tí wọ́n ti sọ wọn nù má tí wọ́n ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ mú wọn wọ́n máa torí ẹlòmíì ni ò ní àánú ọmọ tọmọ fi dòlè lọmọ ṣe àlọlẹ mọṣà ọmọ wa lólè èyàn ọmọ mò bá nílò pé ọmọ jálẹ ń ní àwọn òbí rẹ ní ọjọ́ kìíní kan lọba dòlè ọba ya rẹ jẹ ṣe àánú àwọn ọmọ rẹ bọ bá ti lágbára mọ ni wọn jẹun lásìkò tọlọmọba ni wọn wà jẹun rákòjú èpọ wà ìgbà tí ò bá sí kámọ pé kò sí.

èmi náà mọ̀ kó gùn yàrá sì pọ̀ náà náà lè gbogbo àwọn tó ń sáfò bàbá <laughs> ọ̀nà ó ṣe rọrùn èèmọ́ tó sílẹ̀ wíkàtí ọlọ́run ti rọrùn ẹ̀dàkùn torí ìtọ́lọ́run ṣàánú àwọn ìyàwó rẹ̀ ṣàánú rẹ̀ ṣàánú wọn ṣàánú wọn mọ́jẹ̀ wọn kó bára wọn mọ́jẹ̀ wọn kó bá wọn ọmọ tí wọn kú fún ọ̀nà méjèèjì lọ́gbọ̀ ṣàánú àwọn náà jẹ́ wọn jẹun mọ̀ pé àwọn òbí kan ní ẹ bí àwọn náà tí wọ́n retí kọ́ mọ́ sọmọ fáwọn náà bí wọ́n ṣe ń sọmọ fáwọn òbí rẹ̀ jẹ́ káwọn náà rí sí wọ́n fẹ̀mí pa wọn mọ́ ní wọn la mọ́ gba ilé ìnira fún wọn ilé ibi tí wọn náà mọ̀ pé ìnira ni ìgbésí ayé ìnira mú fi wọn síbẹ̀ tó bá ti wá ń ṣàánú àwọn ìmídíètì báwọn bọ́lá bá láwọn òbí rẹ̀ òbí láyé jẹ́ ká rí àánú lọ́dọ̀ rẹ̀ ó rí ìyá láyé àánú lọ́dọ̀ rẹ̀ bí wọn bá ṣe láyé àwọn olólùfẹ́ wọn àwọn alábàáṣe wọn tọ́lọ̀ ní kọ́wọ́ jà lè lọ́dọ̀ wọn ṣe dáadáa sí wọn àwọn ẹbí rẹ àbúrò ẹ̀gbọ́n sí dáadáa sí máa kí àwọn yẹn ẹsẹ wa máa kí àwọn aláìní àwọn ọmọ òrùka ah, Ọlọ́run kẹ ọ Ọlọ́run ọlájú mi rẹ Ọlọ́run jẹ ká lè níta fi lè kẹ àwọn ẹ̀dá rẹ Ọlọ́run fún wa Ọlọ́run ojú kẹ Ọlọ́run rọlé wa lọ Ọlọ́run sàánù ìkẹdà púpọ̀ ìjẹ́ oníkẹtọ́ lọ ń pera rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ìwọ náà gba ìròyìn pẹ̀lú yóò kó lè bá rí kẹlọ ìrùpa gbọ́mi yé ẹjẹ́ sáré ká hadithi Ànábì wa Muhammad ó ní gọ́fà àwọn gófìrò ìdìmọ̀rọ̀ àti mú ìsà obìnrin kan bí aṣẹ́wó aṣẹ́wó inú àwọn tó ti lọ márùn-ún ti bí kẹ́lì bẹ́ẹ̀ ó kọjá lọ ló bá rí ajá ajá yẹn sàn yàn gba ẹlẹ ẹlẹ ẹlẹ ojú ẹ ti gbẹ kí á dẹ yà kó tó lùmí làkùs ojú ẹ ti fẹ pa aṣẹ́wó sí lómi ló bá wọ pé ẹjọ́ ọlọ́wọ́n bá kan gbogbo ẹ ti gbẹ tó báyìí fanazaat kọfàyà àbí kófàá lọ́ba bọ́ ìbọ̀sí aláwọ̀ kan lọ́ba bọ́ fàáwù fàkọ́tù bí kìmáàrì fanaza àtìláhù bínà lìmáì fàkọ́fàrà láha bìdàlì wà wà omi wà mú bí tí kìmáàrù rẹ̀ wà bí ó fi so ìbọ̀sẹ̀ yẹ kó mi bàdà wà tutù wà fàjà lómi ọlọ́run òwò ti pọ́ jáṣẹ́ wúrí àforíjì ọlọ́run sì lè bá àánú ọlọ́run sì lè bá ó sì rà àforíjì ṣẹ́ni àdébì múrò àpòjúmọ̀ yẹn wá kí yẹn lè mọ̀ kí gravity ẹ̀ṣẹ̀ kò tóbi lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá déyàn ó tètè filẹ̀ tó sì túba ní tútúba tó dọ́kàn torí pé ní ẹ̀ṣẹ̀ tí gravity rẹ̀ le jù lọ́dọ̀ ọlọ́run láyé ń sin wàlẹ́dínà láyé jàúnà máa lọ́hì láàdá ṣírkù ọ̀gá gbogbo ẹ̀ ní tó tẹ̀lé kọtìlú èèyàn tó tẹ̀lé wà láyé kọtìlú na nafsa lẹ́ti harọ́mọ lọ́wọ́ ìlànà kí ló tẹ̀lé kọlá ìsìnkú ẹ̀dẹ̀ lọ́mọ wo àwọn kàbáyìí àwọn mọ̀bí kọ́títà anábì sọ́nà pé wọ́n tó parun bá ẹ̀rí kò sí kẹtẹ́ ní báṣì náà síbẹ̀síbẹ̀ torí àánú tó ṣe fẹ́ ẹranko tí èyí sí èèyàn ọlọ́run sì sàánú ẹ̀ fún láforíjì tó wá ṣe pé èèyàn sàánú وهو الغفور الرحيم ọlọ́run ọba yìí الله ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì a máa foríjì ẹ̀dá nígbà tẹ́dá bá tọrọ rẹ̀ nígbà tó bá wùwá rẹ̀ ọba yìí ni ọba oníkẹ́ aláàánú ni a máa lo àánú pẹ̀lú ẹni tó náà bá jálà ọlọ́run lo àánú rẹ̀ pẹ̀lú lórí ìkẹ́ rẹ pẹ̀lú wa lo àforíjì rẹ pẹ̀lú wa lọ́mọdọ́nù ilé ọlọ́mọdé ọba wa dábìrì lóró ti dá méjì ó tún ti kọjá àlàjì ọlọ́dẹ̀bẹ̀ wà sí táì báyìí lè kí jìmọ̀ kà sí ọdún lókùtà mọ̀lẹ́tò bí ọba jọjọ ọdún yóò jìmọ̀ mí ọba jọjọ ọdún ó yá nínú ẹ̀jẹ̀ wọn àbí bẹ́ẹ̀ kọ́ tàbí kọjá jọ kejì jímọ̀ ilé ìjímọ̀ ìkílà àbẹ̀ èmi ìdí ń bọ̀ sí èsì kẹ́yìn ọdún náà bẹ̀rẹ̀ bọ́ sí wa abẹ́rẹ́ ó túnmọ̀ sí pé tó súnmọ́ ẹni pé jímọ̀ ẹ̀yọ̀ kan ló kù wáyé nínú ọmọ ẹjá lọ àsìkò wa rẹ̀ ìjọ làbẹ̀rẹ̀ ogbójú ayé ṣe sáré lọ́wọ́ sàánú wà fẹ́ àsìkò rẹ̀ yára foríjì rẹ̀ yára kẹ́ rẹ̀ yára àánú rẹ̀ tọmọtọmọ tọkọtọkọ tayataya tìdílé tìdílé tàrọmọdọmọ ìnàkà àlà olùṣẹ́ ní ìlú ẹnu ètò sí òkú díẹ̀ o àkọ́kọ́ yẹ ká sọ tẹ́lẹ̀ fún ma akọ ayé tẹ̀síwò àwọn ẹlẹ́nu ma fẹ́ wọ́n